mo wà lórí live pàtì tù pàpàpà pàtì tù pàpàpà bàbá tì bàbá tì bàbá tì mo ti bu àyà mi. pàtì tù pàpàpà pàtì pàtì tù pàpà pàtì tù pàpà. orí wo ni kí n gan náà adé o kòròlò ọmọ àkókò mo dé o kòkòkò ọmọ ìkàrẹ́ o mímọ̀ ìjà mímọ̀ ìta mi ń bọ́nà ìkọ̀kan yìí ó di ọ̀rẹ́ ni mò ń ṣe wọ̀nyí dẹ́gùn nílẹ̀ mọ́mọ́ adé o ariwo yìí. ẹ jọ̀ọ́ ẹ káàbọ̀ síbí ẹ máa bá wa share ẹ bá wa love ẹ bá wa like. Hmm. Fake love for the media. Ah, what the life. Hmm. ẹ jẹ́ àtúgbàdúrà lẹ́ẹ̀kan sí i gbogbo àwọn tí wọ́n máa ń fi èèyàn ṣe ètùtù ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé àwọn fẹ́ ga tó máa ń fi ẹ̀fẹ̀ mọ ọlọ́mọ dípò ògo tiwọn ọlọ́run o wọ́n mọ ọmọ ọlọ́mọ palẹ́kún o wọ́n sì fẹ́ kí ọmọ wọn dàgbà àwọn tó bá ti ń pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́kún tó ń fi wọ́n ṣètùtẹ̀ especially ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo ọmọ tí wọ́n bá ti bí ẹni tó ń fi èèyàn ṣètùtù ní orílẹ̀-èdè nàìjíríà tó ní wọn nígbà wọn ní wọn nígbà ẹlẹ́dàá o bàbá fọmọ wọn ṣòfò fúnra rẹ àwọn ń fi ọmọ àwọn ènìyàn ṣe òfò ẹlẹ́dàá jọ̀ọ́ bàbá fi ọmọ wọn ṣòfò Jọọ ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ lórí kò ní í padà o ẹlẹ́dàá iṣẹ́ aṣẹ̀dá iṣẹ́ àwọn abiyamọ ìkà lórí ọ̀rọ̀ mi ẹ wá gbọ́ tó lu wá ní fún yín ajá jẹ òkú jésìbẹ́lì ẹni ẹ̀dí jésìbẹ́lì lórí ọ̀rọ̀ mi <laughs> ajá ló máa jòkú ẹ ẹni lo ẹ̀mí ajá bẹ́ẹ̀ lórí o kí àfọkù ẹ̀ ṣe ṣóúnjẹ fún ẹyẹ ojú ọ̀run bẹ́ẹ̀ lórí o kò ní padà ẹ káàbọ̀ continuity èyí tá a sọ lẹ́ǹkan ni a fẹ́ sọ padà àwọn èèyàn tó wà ní orílẹ̀-èdè èmi ṣe bí mi ṣe wà ó lè di lọ́la ṣe bí mi ṣe wà lórí Facebook yìí me no get friend no get enemy tó bá gbọ́ pé òjò ni wá àwọn mẹ́rin kan ṣọ̀tá o ṣùgbọ́n ẹni bá bá mi ṣọ̀tá lógún máa jà hmm, níkú máa pa bàbá mi mi mẹ́rin bọ̀dì ṣọ̀tá so tí n bá sọ̀rọ̀ tó bá dà pé favour ẹ̀ mi ì dárúkọ ẹ̀ tó bá dẹ̀ rí pé o lágbára lórí Facebook o lè fly up and down you go fly you go tire gbọ̀ tá mi hmm, ẹ jẹ́ ẹ má bínú bọ́lá kéré tó tún tọ́pẹ́ǹtì báyìí ibì kan ti ṣí lára mi mo fi ń bo lórí ni i love this my paint this colour kò kí ń ṣe kò ń pẹ́ dry and it doesn't peel all, all the time and it's brown like that. Heavenly Lord, we say thank you once again. We, you will worship you, Lord, because you are God. Nobody like you from this. We're not to sad at the sorted. Be glorified forever in Jesus. And I call myself Lord Jesus, my people, my children will follow Jesus, and all the people that love me all over the world. I cover them with the favor of God. I cover myself with the favor of God. Father, please envelope me with your power. Envelope me, Lord, with your favor. Envelope my children with your favor. Envelope all the people who love me, all my world, well wisher, oh Lord, envelope them with favor in the name of Jesus Christ. But those who are fighting against me secretly, Father, destroy them, put all of them to shame in the name of Jesus Christ. Whatever even the gang that they build against me, against my children, against my life, against my people, Father, let that evil fall upon them. So shall it be. I want to decree, decree, all of you, my tongue, turn my tongue to power, turn the speech, the word of my mouth to power. The even the everything coming from my mouth today shall break all the capacity and the power of darkness and the enemy of my life, of my progress, of my goodness, of my children shall be put to shame totally. So shall it be. Thank you, Father, because you answer prayer. Expose the wicked ones. In Jesus' name we pray. Amen. Ẹ ti ti gbọ́wọ́ lé àbí? Ẹ ti gbọ́wọ́ lé ẹ ní jèrè. Ẹni bá gbọ́wọ́ lé pílàfọ́ọ̀mù mi, ẹni bá da platform mi láàmú. Ọlọ́run bá mi kan lọ́rùn bá mi ṣe lọ́rùn bá mi pa lẹ́kùn bá mi fìyà jẹ bá mi dín májò lé mọ́ ẹni dáná ogun àti ogun sí mi olùdájọ́ máa dín májò lé mọ́ <laughs> ẹni dáná ogun tọmọ mi tó dáná ogun ti platform mi bàbá mi ò ọlọ́run mi jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ máa dín kó májò lé mọ́ bàbá máa dín wọn lágọ̀ àwọn ọ̀tá mi ṣẹlẹ̀ burúkú burúkú tá a bá mi kó máa ṣẹ níbẹ̀ àwọn ìka apanilẹ́kúnjẹ ayé a fi ènìyàn ṣe ètùtù yìí ọ̀run fojú wọn gbolẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní í padà Jésù Olúwa wa ẹ káàbọ̀ síbí ah even page mi gangan ò tí appear sí mi let me see mm. a kú palẹ̀mọ́ ọdún onímọ̀lẹ̀. ta lélẹ́yìn gbogbo oúnjẹ wa ń tẹ́rẹ́dìrẹ́ sórí platform yẹn ọlọ́run máa mi sọ̀bànújẹ́ tó kù lọ́dún yìí ìbànújẹ́ ọlọ́run máa mi sọ sáyé yín ẹ ní jèrè so ẹni tí ó bá fẹ́ ní kí n bá àwọn speaking spoken ó máa pè mí nẹ o you get me you will call me and ask me for your for assistance okay not that pé o máa kọ̀ déédéé sọ fún mi wà déédéé wá fi sísẹ̀mù gbéṣẹ́ fún mi mo ti ní mo fẹ́ gbé platform ẹni yẹn jáde lẹ́ẹ̀kan mo mọ̀ mo tún máa tún dé polówó ẹ̀fọ́ fún ni mi ní ṣe bẹ́ẹ̀ hmm, ṣùgbọ́n àwọn tó bẹ̀ níṣẹ́ wọ́n máa rọ́wọ́ tó bá gbọ́ pé bàbá mo rọ́wọ́ rẹ́ nínú àyè mi wọ́n rọ́wọ́ ọlọ́run ní fún búburú ó ti yé wọ́n rí ọwọ́ ọlọ́run fún búburú. Bàbá mo rọ́wọ́ ṣìnà jàre ọkùnrin burúkú lọ. He said this house is cool now but ìgboro dẹ̀ tutù púpọ̀. So we want to go quickly you know continuity of that part one. You know I was telling you story. So when I was on the live chat on the story of uh, alert scamming alert yesterday we are still on it. Ó ti on the story scamming alert yẹn quickly somebody just pump into the show and he started commenting <laughs> ah ìwọ tó gbé fóònù dání tó ń dààmú ayé mi kọlọ́run bá mi dààmú ẹ kọlọ́run bá mi tú ẹ láṣìírí kọlọ́run bá mi gbọ̀n ẹ yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ kọlọ́run bá mi kàn ẹ ní àbùkù kọlọ́run bá mi fi ẹ ṣẹ̀ gbogbo ẹnikẹ́ni tó jókòó tì mí lórí social media tó ní alágbára ìkànnì kọlọ́run fi ẹ ṣe ẹlẹ́yà kọ́run fojú ẹ̀ gbolẹ̀ kọ́run ṣe yamayama gbogbo irinṣẹ́ tó ń lò kọ́run sọ iná sí gbogbo àwọn instrument tó gbé dání kí iná kó bò wọ́n bẹ́ẹ̀ ni kó jóná kó bàjẹ́ gbogbo ẹ́ńjìnì inú ẹ̀ náà kó knock down gbogbo àti ẹ kó shut down Hey! omi ara ẹ kó gbàbọ̀dè tiẹ̀ iṣan ara ẹ kó máa ṣe lòdì sí ẹ orí ẹ kó dàrú gbogbo kọ̀ǹpútà òkùnkùn tó ń lò ọ̀run fọ̀ dànù sísẹ̀mù ẹ̀ shut down confusion wọnú káàmpù yín bẹ́ẹ̀ lórí kò ní í padà. so bí mo ṣe ṣe ṣáàtì yẹn náà lánàá yẹn ọmọ yẹn dálẹ́dì yẹn gbàtẹ́mi náà máa lọ wo platform yẹn òun náà ti post like four days ago ọjọ́ òní mo lo pọ́pù náà tí mo ti. No, expose ẹ̀ mo rí pé òun náà lọ pọ́pọ̀ àwọn kan wà tó wọ́n máa monitor ẹ̀ bọ́mbà tó bọ́mbà she is never my friend I just call her friend she is not my friend she those people what what I even noticed then with my the father of my baby was he was clo getting close to my the father of my baby unnecessarily and everybody in South Africa then they do say to that she sleep around ṣé ẹ rí bí a ṣe wà yìí adúpẹ́ fọlọ́ nǹkan tó ti ṣe kò dẹ̀ níbàjẹ́ mú ṣó ti yẹ yín mẹ́yẹn Canada yìí ara ṣíṣe àránṣẹ́ Ọlọ́run ni ó ti yé bẹ́yẹn we move okay àdúró sójú kan adẹ̀wá bíbáyìí náà àti ráwọn èèyàn tó wá sí bíbáyìí tó yẹ pé wọ́n padà sọ fún wọn pé kó máa lọ lé wọn torí wọn ò fún wọn ní wọn ò fún wọn níwèé wọ́n padà deport wọn àwọn èèyàn plan àwọn èèyàn try gan but ọlọ́run ò jẹ́ kó ṣeé ṣe ìwọ tó di àkáǹtì mímú yẹn tó sómú kọ́run kó ja òkun ẹ̀mí ẹ̀ kọ́run kó já ẹ pẹ́tẹpẹ́tẹ kọ́run kó ṣe é yàmàyàmà kọ́run kó bà tiẹ̀ jẹ́ kí gbogbo agbára ẹ bàjẹ́ kí ọ̀run kó ta ẹni ọ̀fà ikú bẹ́ẹ̀ lórí kò ní padà so as we are saying láti mo wà lórí ṣáàtì yẹn mo kàn rẹ́ nìyẹn kàn déédéé pọ́ǹpì ní pápápápá bí mo dẹ̀ ṣe rí when i'm doing ṣáàt tẹ́ ẹ̀ bá tí wọ́n bá wá i don't bloody care are you getting me people are not commenting i don't bloody care because that is not an offense to Facebook is not an offense all right that you are not commenting on the platform some people even block people for them not to comment but when you look at my platform now a lot of people they abuse me since that one all those celebrations I posted on my platform and the one for the obìnrin yẹn they busy commenting typing all those typing you know, they enter my head some people when they see comment abusive ma something they start blocking comment section we don uh, since we came to this social media i mean we arrive on this social media kíkan àwọn comment tó kan láti bá pàdé jù tí n bá sweet comment tó bá ti pọ̀ jù máa wò pé àbí àwọn bọ́lẹ̀ ta lè fẹ́ máa tàn you understand me. good of you baby kò ní dáa fún ẹni who is your baby ò ní ṣoríire ò ní ṣoríire wọn nǹkan tí ní tí kéwọ ní kó wá sọ nìyẹn àbí àwọn wèrè ẹ mọ̀ pé ẹ̀yin ọkùnrin tẹ́ wà nàìjíríà yẹn kì í ṣe gboyin o ẹ̀yin kan tẹ́ ti ní tí a jẹ́ pé a ti ba ayé àwọn ọ̀tá jẹ́ tẹ́ nínú àwọn ẹgbẹ́ òkùnkùn ó ti ẹ̀yin mẹyẹ tí ẹ rántí èṣù rán orílẹ̀-èdè wa tó ti ẹ̀yin ó ti bà yín <laughs> ó ti bà yín ó ti bà yín ó dẹ̀ máa máa bà yín ni yes òkòtà bá sọ mọ́ ọ̀pẹ la máa ń sọ ọ̀pẹ máa ń kò sóhun jẹ olóró kan tí a lè dàkọ èmi àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi tó máa ṣe àwọn tó bá dìde sí ní ìdájọ́ ó dá lẹ́bi bẹ́ẹ̀ ni <laughs> ah, orí ẹ burú ìwọ tó ní orúkọ òṣìṣẹ́ kan tó ló ń gbé yá tètè yá delete ẹ o i'm not your baby okay i'm not your baby kò shut up kò stop your fuckery alright <laughs> if you are fake account i don't know you you i'm not your baby mi ò fẹ́ spiritual baby mi ò fẹ́ spiritual husband mi ò fẹ́ spiritual friend mi ò fẹ́ spiritual evil kankan attached to my life okay eh eh so ma pro ma pose ma ma ma ma declare ara ẹ sórí ayé mi ma proclaim ara ẹ sórí ayé mi so gbà tí mo ti sọ pé wọ́n fi Mohbad ṣe ètùtù lẹ́gùn wọ́n ti gbọ́ ṣé mo pé mo kàn jáde sọ́ọ́ nílé mo dẹ̀ ń gbàdúrà àdúrà rẹ̀ ló bá dé but àwọn ọ̀rọ̀ tí mo ti fi sínú ẹ̀ ó ti yọ ó ti yọ ó ti yọ ká máa lo ego ní tí ẹ máa ń ṣe nìyẹn nígbà tí ẹ bá dẹ̀ ń ṣe you are blocked ó yà wèrè ni <laughs> ṣé you see me i block you <laughs> you see the the craze ni <laughs> you really love me you love love love yàrá yẹ ò ní ṣan tó dá ó yẹ ti burú àwọn ta lè fẹ́ ṣe gbogbo yẹn fún you know they enter my head Oh yeah, we continue we move so do you see a lot of comment that uh, a lot of abusive words even what this ní nǹkan tí mo ti ẹ̀ post gan wọ́n post wọ́n rò bóyá ó máa da máa sweet ó máa máa pain mi wetin dey pain me you know dey pain me i just see nígbà tí bá ti ṣùkú yín ní abẹ́rẹ́ when I, when you shook me, do you see me on your platform or you see me writing anywhere? You know you go come shook your, you know you sing go dey pain. You go dey send people up and down, send your terrorist boys and girls up and down. So they do what and they will. Wọ́n lè mama forí gbèpè. Tẹ́ bá yọ sí mi lọ́nà kan sáà. Ẹ sá kàbàkàbà lọ́nà méje. Tẹ́ bá plan evil kan sí ẹ ṣubú lọ́nà méje ó yá gbogbo ọ̀tá mi ẹ máa ṣubú dànù ẹ ṣubú dànù ẹni pílánì ibu lórí mi lórí ọmọ mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi lórí platform mi ó yá o gbogbo àwọn ẹ̀dá bẹ̀ ó yá ẹ máa ṣubú ọrùn bì wọ́n wó ọrùn tì wọ́n wó ọrùn tì wọ́n ṣubú bẹ́ẹ̀ lórí. so mo wà lórí kinní yẹn ló wá pè mí mo ti pè é nísìnyí kò gbé kọ́ọ̀lù èmi ti máa ń gẹ̀ẹ́sì lọ́dún yẹn yàn mọ́lẹ̀ ìyá ẹ̀ bí òkan ń ṣe burúkú nìyí tí má dẹ̀ rí ẹ tí má kọ́kọ́ tí má rí ẹ tí má sọ̀rọ̀ eré rè tó bá rí lẹ́la tó bá tún wá tó bá tún sẹ́ ká ah, mọ́mí Bùkọ́lá mọ́mí kiri kan ìgbà míì mo lè rí ẹ kí n má ṣe bíi pé mi ò rí ẹ ìgbà míì kẹ̀lẹ̀ rí tó bá dẹ̀ rí mi máa ń. sọ bó ṣe ní à kí n sẹ́ẹ̀dì kiri kan ó kọ́kọ́ ó kọ́kọ́ kó fún mi ó ní aṣọ tèmi wọ̀ yìí ó mọ kan tó ṣẹlẹ̀ à ní Korea yí báyìí ni wọ́n ń ta <laughs> ó ní à mọ́mí kì í sẹ́ẹ̀dì àdírẹ́sì sẹ́ẹ̀dì wọ́tọ̀ ọ̀bẹ kì í sẹ́ẹ̀dì aṣọ sí ẹ mi ò mi ò kẹ́nìbọ̀dì má send aṣọ sí mi aṣọ wà ń bí Canada bí báyìí òun ṣe ojoojúmọ́ ni wọ́n wọṣọ this is winter time la ṣe wáyé àti ìbọ̀ sí summer gangan ṣé ti yé gbogbo nǹkan tí ó dẹ̀ máa ń jọ àwa lójú ní bíbá ní Nàìjíríà yẹn kò jọ wọ́n lójú àwọn èèyàn tó wà ní bíbá yìí gan-an native yẹn àwọn èèyàn ránṣọ ń bìbà iná wọ́n ránṣọ dáadáa tó bá rí tailor but bó ló ti fẹ́ rí àwọn make-up artist bó ṣe máa ń múra nàìjíríà yẹn ṣá it's not like that every day people do do tó bá ní ti tó bá fẹ́ rà tó bá fẹ́ ṣe ìná even kan gbogbo àwọn aṣọ yẹn náà ṣe bí abroad bíbà iná ni wọn kàn kó bíbà kan ṣe China àti Korea àti Swiss tọ́ba àti kòkó dẹ́yìn gbogbo yẹn ló lọ Swiss ṣé ti yé bẹ́ẹ̀ so ìlú òyìnbó náà lọ sí ń kó lọ lé wọn ò dẹ̀ kí ṣe bẹ́ẹ̀ wọ̀ náà níbi tí wọ́n ti ń kó lọ léyìn ó ti yé lára ìṣòro tí wọ́n kírètì fún orílẹ̀-èdè wa náà níbo kò sí problem àtìgbà kádàrà wa ọ̀tọ̀run lè dá ti yàn pín ẹ̀wà yìí so ó ṣàfẹ́ wọ́ọ̀ṣì aṣọ yẹn dáhùn aṣọ tó ń wọ́ọ̀ṣì dáhùn yẹn ó rí lìwù wọn ni o ó wù wọn wọn ọ̀dẹ̀ rírú ẹ̀ lọ́jà ẹgbẹ́rú ẹ̀ jáde tẹ bá ní aṣọ yẹn tẹ bá ní òwògùn tẹ bá gbé jáde kó tún wá jí another colour tó wá kẹ́ ní like five colour máa tún ra five colour ẹ̀ kó jí another colour gbogbo colour tó bá ti ní màá wá rà hmm. ó ti yé bẹ́ẹ̀ wọ́n láìkẹ́ iṣẹ́ ẹ̀kọ́ dẹ̀ sọ káṣẹ yẹn fún àyè wọn ni ah, ó ti ẹ̀ fún àgbà tí mo máa lọ wo píṣọ̀ òun náà òun náà gbé pọ́pù síbẹ̀ tí bá gbé píṣọ̀ síbẹ̀ ní gbogbo olówó ẹ̀fọ́ fún un so anyway ṣáà bí mo ṣe mọ̀ ni mo mọ̀ ní bí mo yé mọ̀ mo yẹ sọ yẹn and ní that time yẹn àwọn èèyàn máa ń sọ̀rọ̀ gan nǹkan tó lè sọ fẹ́mi pé mo burú àwọn tó ń jókòó tó ń sọ pé bóyá wọ́n rí mi à ah, wọ́n tún sọ lánàá pé mo tiẹ̀ tuntun lórí social media <laughs> kẹ́wọ̀n kan sunkún lórí social media rí tó bá ti ń gbójú sí kámẹ́rà tó ń mọ̀ ẹ́ láyé yìí àwọn èèyàn ńláńlá oríṣiríṣi èèyàn wọ́n ti ké lórí social media wọ́n ké lórí media you be talking and omi àmàjáde lójú ẹ̀ kò mí pé bóyá nǹkan lára pé how tough and powerful bó ṣe jẹ́ náà ni ìwọ tó bá ṣì wà tó ti gbé fèsì ò tí ì rí nǹkan kan tó máa tẹ̀ fi ké papọ̀ tó ké lórí media oh <laughs> my anything ebi ìwọ tó ké lórí media ṣe bẹ́ẹ̀ tó bá ń ṣe nǹkan lórí media ló máa ké lórí media ìwọ tí wọ́n mọ̀ bó ké lórí media gan wọn ò lè rí ẹ tá a bá sunkún lórí mídíà báyìí sí ó máa tún go viral ni wọ́n máa ń gbé kiri wọ́n máa ń hide ẹ̀ fún mi sí gbogbo bí tí mo ti kí ó ti pẹ́ láti six years ago ìgbà kan wà tẹ́ pé ibì kan báyìí tí mo ti ń gbàdúrà olúwa wọ́n kàn gé e ni àwọn olórí burúkú of that time táyé wọ́n ti bàjẹ́ sí lára wọ́n ti kú dànù wọ́n kàn gé e ni wọ́n gbé bi tí Wàsíù ti náwó fún ìyàwó ẹ̀ láyà wọ́n gbé síbẹ̀ wọ́n gbé bi tẹ̀mí ti ń ké ìyàwó náà dà lé ni àwọn dà wọ́n ti lọ wọ́n ti lọ àwọn dà wọ́n ti lọ thank you eh, Demilola Elizabeth ó ní i love you so much ẹ mà ṣe ẹ káàbọ̀ <laughs> oh God so wọ́n gbé ń gbà yẹn má kọlu ọlọ́run tó bá kọlu ọlọ́run ọlọ́run máa kọlu ẹ̀ sẹ́ni tó kọlu àpáta ayérayé tó dúró mọ́ má kọlu ọlọ́run don't dìgbòlu ọlọ́run don't jam with God that's it don't hit the rock that is English <laughs> don't try your head on the rock okay wọ́n gbé síbẹ̀ ń gbà ẹ̀ àwọn ló ń sunkún ẹ̀yin ò sunkún ẹ̀ sunkún sílé ni ẹ̀yin tẹ́ ti sunkún sábọ́ tó ẹ pé ẹkún yín wọ́n lè fi wẹ̀ wọ́n lè fi pretend ayédálẹ́ ń ṣí pretend fún ẹ máa máa so cry yẹn kò made anything bíbélì gan according to the book of eh, oníwàásù ni ó ní àkókò fún gbogbo nǹkan ni yes àkókò ẹ̀rín wà àkókò trial wà àkókò turbulent àkókò trouble ó ti yé bẹ́ẹ̀ yóò wà àkókò ẹ̀rín dẹ̀ tún wà àkókò testimony wà so má máa wò pé gbogbo ojoojúmọ́ ló máa jẹ́ àkókò ẹkún má dẹ̀ máa wò pé gbogbo ojoojúmọ́ ló máa jẹ́ àkókò testimony alright don't be a fool pàtó pè mí ẹ mọ̀ pé mò ń sọ̀rọ̀ ọ̀kìnrin yẹn lọ́wọ́ wá fẹ́ fi sísẹ́ mi ọ̀rọ̀ Bukky Jesse yẹn kémi gbẹnu kó lórí ọ̀rọ̀ Bukky Jesse kí n lọ wá ṣọ́ọ̀bù kí n kó lórí social media <laughs> mo wá ní mo kọ́kọ́ rẹ́rìn mí ìdálómi ṣe yes and no ó ní ẹ ibi tẹ́ wà yẹn iṣẹ́ ò ká yín lára ni tíṣẹ́ bá ká yín lára tẹ́pẹ́ ti lọ dúró bí aago mẹ́jọ mo ti dúró in fact ọmọ mi ò tí ì pé fourteen years ó ti ń dúró lamẹ́ríkà ó dúró ó lọ kí ibì kan pè ní kípẹ́sàì kípẹ́sàì lọ bèrè kípẹ́sàì ní ní ní amẹ́ríkà kípẹ́sàì ní harrisburg ẹ báyìí ọjọ́ tí mo kọ́kọ́ mi rí mi rírú ẹ̀ rí tí mo parí iṣẹ́ yàn gbogbo ẹsẹ̀ mi lè gbé lẹ́sẹ̀ mi wúwo everybody wọ́n máa ma pariwo rapido rapido rapido rapido rapido rapido kò sí bó ṣe sáré tí wọ́n máa lò tí sáré láti máa já kírímù gbogbo all this cream gbogbo àbínú gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ àdúró apart from that bàbá kan wà lórí social media mo share show wọn of recent tán bá ti àwọn iṣẹ́ tí wọ́n bá ti àbádọ̀ iṣẹ́ ní weekend tẹ́ pé wọn ò fẹ́ lọ tó fẹ́ rẹ̀ àwọn yẹn àbọ̀jọ́ tí ò bá sọ̀rọ̀ dé wọ́n máa pè mí torí pé mò ń drive náà so iṣẹ́ yẹn lè jìnnà gan wọ́n ṣàní kí wá lọ ṣe máa lọ ṣe ó ti yé bẹ́ẹ̀ yẹn èmi àtọmọ mi ni tán bá ti fẹ́ fún bá ma ní kàn fi tọmọ mi sí ìkọ́ tó ṣe tí ò ti lọ school ní weekend yẹn a máa jọ lọ ṣiṣẹ́ weekend ọmọ mi ọmọ kékeré at the tender age nísìn lẹ́ máa sọ fún mi pé iṣẹ́ ò ká yín lára nílò ìbò yẹn lẹ ṣe ń sọ̀rọ̀ mbẹ́ yẹn ayé yìí ò ní dáa mo wá tún lálàá mo wá rí pé ẹ kó kùn sílẹ̀ ẹ fẹ́ wá fi ọ̀rọ̀ ẹnìkan tẹ́ bá fẹ́ fi èèyàn kí èmi dáhùn tẹ́ fẹ́ fi èèyàn ọlọ́run elédùnmarè ń gbọ́ i submit for i submit for people love but tẹ́ bá fẹ́ fi èèyàn tẹ́ fẹ́ fi èèyàn trill mi tẹ́ fẹ́ fi tàn mí kò ń ṣe àwọn yẹn a kàn ń bá wọn sọ̀rọ̀ nítorí pé a ti rí wọn rí ni but reputation wọn lọ́dọ̀ tèmi kò dáa i tell you ẹ dẹ̀ mọ̀ pé first impression matter is lot àwọn olómọlé mi mi ìmọ̀lé wọn àwọn ló jẹ epo mi tó jata mi rí ti máa fún wọn lóúnjẹ nulé mi mi ò jẹ epo wọn mi jata wọn rí ó ti yé bẹ́ẹ̀ gbà tó kọ́kọ́ máa pè wọlé tí mo ní máa pè wọlé bó ṣe kọ́kọ́ sọ̀rọ̀ bá wọn ní kó sọ̀rọ̀ pé à wọ́n gba àwọn tó ń dàgì wù mí ìkẹ́rẹ̀ rẹ gbogbo wọn pátápátá ni wọn kọ́ ti kú wọn lórí ẹni tá à ń sọ̀rọ̀ yìí wọ́n àwọn ọkọ wọn kú sáyé ni o ó ti yé bẹ́ẹ̀ wọ́n ní kó sọ̀rọ̀ ó wọlé wa ó láṣọ tó ń tà yìí torí pàṣẹ yẹn fine wọn á ní aṣọ yẹn iye kan báyìí náà ń tà ń wa wẹ́n tó ní mo wá bò ó mo bèrè lọ́wọ́ mo ní aṣọ tí ó ń rà tó ń tà ń kórè àmọ́dé mi tí ì rí ẹ kó wọṣọ kòríà tó darí torí ẹ mọ̀ pé kó wọṣọ téèyàn bá wọṣọ wà mọ̀ pé yẹ ilé wọṣọ mi tí rí ẹ kó wọṣọ kòríà àbí aṣọ kọ̀ọ̀kan tó tẹ̀dá kó tẹ̀ jẹ́ èmi lórí social media yìí tó bá wù mí láti wọ native mo ti wọ native tó gbagbá nígbà tí ma lọ sí nàìjíríà mo sọ ní èkó Lagos Island àwọn tó ń ta swiss mo mọ àwọn mẹ́ta nínú nọ́mbàdì àwọn mẹ́tẹ̀ẹ̀ta nọ́mbàdì tí mú wọn kò sí ẹlẹ́kẹrin wọn mi wàá lè sọ ń sìn o ṣe mọ̀ pé ìgbà kan lọ ìgbà kan bọ̀ ni a sọṣọ China tẹ́ ń kó mẹ́ẹ̀ o ṣó ti yé mẹ́ẹ̀ ẹ̀dẹ̀ wọn máa lọ káàkiri pé aṣọ tó ń wọ̀ yẹn seven thousand ni wọ́n máa ń ta aṣọ tẹ̀ dẹ̀ kó sọ́wọ́ tẹ̀ fi ń scam àwọn èèyàn tẹ̀ máa lọ to stone wèrè kan sí aṣọ China ni kì í ṣe Korea lásán ṣó ti yé yín kó tọ́kẹ́sọ̀ Swiss. Hmm? ó ti wá wò pé bóyá lánàá yẹn mo mo register máa níbi ó tún bèrè kí ló lọ ṣe lọ́dẹ̀ kí ló lọ ṣe kiri kan ṣáà ń fi system blame mi ó ní báwọn ṣorogún ọmọ abẹ́rẹ́ ṣorogún ẹ kó sì dànù sí gbó ah ọmọ yẹn ọmọ yẹn náà ti ń blend láti ṣe fídíò tí mo gbé tó tọ ọmọ mi yẹn ṣé mo ṣe ẹ̀yà fídíò yẹn ni when you check my platform ní six or a year ago wàá ba lórí platform mi but they don't want to see you with any good thing tó bá dẹ̀ ti rẹ́ nìtì tó bá wà lọ́dẹ̀ wọ́n fẹ́ mú ẹnìkan yáǹdẹ̀ kó ma máa bẹ́ẹ̀ ṣe competition nígbà tó dẹ̀ tún yẹ ó at the age of fifty seven ṣé èmi á máa ṣe nítorí pé ẹnìkan náà sọ lánàá pé Auto Bola Terry yẹn kò ju fifty three lọ o ta ló sọ fún pé mo ti tán tó fifty three thirty six years ni mí thirty six years tolúwa ni mí tá a bá múra tá a bá ń jáde kí ni sisters. Eh? sisters. sisters tábà múra tábà jáde sisters torí tó bá wọ ọṣọ pink mo lè wọ brown mo lè wọ kọ́lọ̀ ti tèmi ó ti yé bẹ́ẹ̀ hmm. thirty six èmi àti ìyàwó ṣọlá gan lẹgbẹ́ bí ṣe wà yín tí mo ti pé thirty six gan èmi tó yẹ pé ọmọ kékeré ara mi ni mí ọmọdé ara mi tó yẹ pé mi ò kàn ń ṣe onídòókúdò àwọn tó máa lọ ń ṣe fọ́ campaign no be love káàkiri tó máa tọwọ́ sí. Si tó ti yé yín bírú àwọn yẹn náà ìgbà yẹn ó ń tò sí ìgbà yẹn lọ́wọ́ ó máa ń gbé súnmọ́ bàbá ọmọ mi ni mo sọ pẹ̀lẹ́ nu mi ọmọ tó wà ní South Africa tó gbé síbẹ̀ náà four one nine ló ń ṣe tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ bá fẹ́ bá wíkì ìgbà tí máa ń sọ pé kéde oh God ẹ yá wèrè ni. a máa ní ọmọ yẹn wọ́n máa gbé súnmọ́ gbogbo wọn máa gbé yẹn mí gbé súnmọ́ kan yẹn ni mi ì mọ́kọ yín mi ìdẹ̀ ni mo fẹ́ mọ́kọ yín mi ì bọ́kọ yín sọ̀rọ̀ mi ì mọ́ rí mi ìdẹ̀ fẹ́ mọ́ wọn máa ṣe tán wá ló gbéra gàgàn ṣé pé tí bá wà lórí bíbà ẹ èmi tí mo ń bá ìjọba fà á <laughs> ẹ má bínú ẹ̀yin ìjọba tí má kàn sọ pé mo máa tí bá fẹ́ tí bá fẹ́ sọ̀rọ̀ fáwọn èèyàn tó bá tí bá wà emotional ọ̀rọ̀ yẹn kò ń ṣe tèmi and I will be crying ẹ̀yin ojú yín ti dá àtúrà apààyàn ní apààyàn jẹ́ ẹ̀ ń jẹ̀yàn ẹ̀ ń pààyàn mo nọ́mbà mi nìyẹn nọ́mbà mi ọ̀ríjínálì mo fi pè yín yẹn ẹ pè mí náà bóyá máa da yín lò àbí mo àbẹ̀rẹ̀ yín lẹ́rù ni mi lè bẹ̀rù sọ nọ́mbà mi kò rẹ́wọ̀n yìí dàmílàmù kan máa gúkọ kí àwọn FBI kan máa go after àwọn detective kan máa bá ẹ fa wèrè ò ní mọ̀ wọ́n bá rógun dàmílọ́lẹ̀ àbí kò ṣe burúkú fún mi káyé ẹ bàjẹ́ wọn ní sọ fún mi pé tí bá sọ fún mi pé wọ́n máa ń jà fún mi wọ́n láì fún mi kiri yẹn wọ́n máa wọ́n á fẹ́ fi ẹ́ wò dẹ̀ ṣé ò lè ṣọ́tọ̀ pẹ́ ní ẹni èmi kí o mọ àwọn tó ń jà fún mi ọlọ́run ni àwọn alágbára àwọn tí ọlọ́run ń gbénu wọn tó wà nínú ayé yìí. ẹ o Tinubu <laughs> only you still remain my favourite ta ló tún jẹ́ ẹ o Tinubu. <laughs> àwọn ọmọ Tinubu nìyẹn <laughs> nítorí Tinubu yẹn ó táwọn èèyàn bá wa fa wèrè oríṣiríṣi. Hmm. Ah. nígbà tí mo ń pariwo ń gbà náà is my daddy gbogbo ń ṣe jáde náà is my baba ọkọ is my daddy ọmọ èkó yẹn ní kíní kan ìwé kan náà kò gbọ̀n kan bàbá ṣe bá tún kan ẹ̀rí nígbà tí mo máa jáde lẹ́ẹ̀kan mo ní ìkàlẹ́ nílé ìkàrẹ́ ni ilé ọmọ ìkàrẹ́ ni mí àkókò but gbogbo ìlú tí mo put in sí tí mo like tí mo ti put in sí I always do good to the place I don't do evil. ó wá fi sísẹ̀mù fún mi níṣẹ́ ah, àwọn aṣọ tí àwọn gé wọn máa ń tà yẹn ó fẹ́ kí n tún fi sísẹ̀mù polówó ẹ̀kọ́ tó lọ sọ pé wọ́n bu wọn lọ́wọ́ ń jẹ́ lọ́sàn-án àwọn èèyàn kọjá wá sínú ilé mi tí mi máa tún rà lọ́wọ́ wọn nǹkan tèmi ní sílé màá tún bá wọn patronize ọjọ́ tí wọ́n gbé wá pé kó wá tẹ́ni yẹn ní pé kí n wá lọ sí ṣọ́ọ̀bù àmì ó ní kó wá sí ìyàwó kéwọ́n ń pè mí kò ń ṣe ní Canada nígbà tí mo wà Nàìjíríà mo pé kéwọ́n mo sọ fún un torí mi àná dey play that dirty game gbogbo òṣìṣẹ́ game ten play yẹn I hate it kò àwa ti kọjá gbogbo level yẹn kì í ṣe rọ́ọ̀sẹ̀ kò ń ṣe rọ́ọ̀sẹ̀ a ti gbogbo level yẹn long time ago ó ní à ó kàn ń gbáyàn ní gbogbo aṣọ ẹ̀yẹ ó kàn fi ń gbáyàn ní gbà tó ti sọ̀rọ̀ yẹn mo rí pé wọ́n fẹ́ gò fún ó fẹ́ rò bóyá èmi jáde you don't know me o oh, kiri just go go and study me all this why ẹ rí gbogbo nǹkan tó máa ń ṣe ẹ nàìjíríà ẹ rí gbogbo máa ṣe ẹ mo ṣe fẹ́ copy ẹ ni because ní Canada mi báyìí tó bá kò gbé anything sórí platform ẹ they can be complaining you know you do that my platform Canada ni mo open gbogbo platform tó bá jẹ́ pé Nigeria mo open Only Mama against me for that, like that like that ẹ rí can't n ṣe pé mo máa fi ń me. you understand me tí n bá gbé nǹkan mi platform ó lè wà strike only give us gist about who Measure one person to fẹ́ gbọ́ gist nípa ẹ̀ tí mo ti sọ rí tó tí ì mọ̀ àbí tó fẹ́ gbọ́ àná again and again èmi ò fẹ́ mi ò story wọn some story that don ma fẹ́ kó ma sọ man smell èmi ò fẹ́ kàn ma sọ̀rọ̀ because i just want to talk i'm not kind of person to come and ń story you know. but kó jókòó jẹ́jẹ́ wọn kàn fẹ́ wọn máa wọn fẹ́ wọ̀ ṣe dáhùn wọn tí ò tó ẹ̀ àwọn tó ti ṣe nǹkan bàjẹ́ sọ́wọ́ ẹ̀ tí wò ṣe nǹkan bàjẹ́ sọ́wọ́ wọn. wọ́n mi bú kí lọ wá ṣọ́ọ̀bù ló máa sọ ṣọ́ọ̀bù tí máa wá fún mi ní Canada yìí mi ti wá ṣọ́ọ̀bù gan moye táàsì tó máa ní kó san ìwọ ló máa san nǹkan tí mo máa ṣe fún mi ní bíbá ìwọ ló máa sọ ayé mi fún mi ẹ kí try kí n lọ tax kí n try kí n máa lè tax mi sódà máa lè máa travel ló ṣe èèyàn ṣé ìwọ ló fẹ́ sọ mi máa ṣe tax mò ń sọ̀rọ̀ Canada it's like they don't know the gravity of they don't know what we are facing they don't know that àwọn tó ń sọ̀rọ̀ lórí mídíà ní orí nínú Canada àjàjà bí wọ́n ṣe mọ èmi that a, a lot bí wọ́n mọ̀ mí kì í ṣe rọ̀ kí ní ẹ̀ṣẹ̀ ordinary person bí àwọn ìlú ńlá tó mọ̀ mí you cannot just do things anyhow kí n jáde ń sìn kí n máa polówó ọjà irú ọjà kan ó ti sọ fún mi ẹ kí n lọ wo irú ó tún wá dá mi lóhùn ẹ kí n lọ wo ìyá àbàdàn ń sìn ẹ kí wo bó ṣe jókòó sí nàìjíríà yẹn tó ń polówó mo dẹ̀ sọ fún mo ní ìyá àbàdàn yá two fifty thousand bí kò tí èyí eh, ó dẹ̀ ti wà ń bí ó gbé ń bí for more than fifteen years kó tó di pé wọ́n wá dá dúró sí nàìjíríà kí náà ṣe pò wù láti dúró sí nàìjíríà yẹn wọ́n dá dúró ni agbọn agbára dá dúró bọ̀ tí wọ́n wá febi pa ṣó ti yé wọn ò febi pa mọ́ ṣe dá dúró síbẹ̀ yẹn wọn ò febi pa wọ́n gba passport ẹ̀ wọ́n dẹ̀ dá dúró síbẹ̀ pé jókòó síbi ọjọ́ tí ọ̀gá ẹ̀ bá wá <laughs> tí ẹ sábọ̀dù bá lọ nàìjíríà lẹ́nìí tán wọ́n bá jókòó wọ́n bá ní kó jókòó fún ọdún kan níbẹ̀ yẹn náà wọ́n máa fòun lẹ̀ wọ́n lè ní kó máa lọ á <laughs> dẹ̀ máa lọ á máa ṣe ṣọ́ọ̀bù ẹ̀ kò ṣọ́ọ̀bù ẹ̀ kò disturb ṣọ́ọ̀bù ẹ̀ á dẹ̀ máa tajà ṣọ́ọ̀bù ẹ̀ á gbàyàn síbẹ̀ àbí ọbọ̀kọ̀ wà mẹ́ á máa lọ Canada máa padà wá. Ah. ó ní kí n wo ṣọ́ọ̀bù ẹ̀ ń sìn ó fẹ́ kí n wá fún kán balẹ̀ ní wọ́n ń jealous wọn ni kí ni oníkálukú ló ní time tiẹ̀ ikán wèrè náà àgbàyẹ òṣì kan ìyá òṣì kan náà tó máa ń fowó pààyàn kó fúnyàn lówó lórí social media lẹ́tún sábà bíbá we go see am for this place we no go give you na your money na your money i eat oṣó oúnjẹ ni mo jẹ dàgbà báyìí bó ti jẹ gàrí la mu dàgbà tẹrẹkẹ wá fi yọ chic tàbí chic bowl ṣé oúnjẹ ẹni ṣé oúnjẹ wà nú ẹ apanilẹkúnjayé olówó ẹjọ́ olè owó nàìjíríà ní oníjàmbá oní four one nine apààyàn apààyàn gbogbo wọn máa ṣe wọn ò ní fún ẹ ẹ̀rẹ̀ dì mú ẹ̀rì mú. you like me ìwọ tí mi ò mọ̀ rí ló sọ pé o like me, báyìí oh. ọdún o ìwọ rí mi èmi ò rí ẹ abojú olójú mẹ́rin lẹ́yìn a kò ń rí kámẹ́rà bí no problem tó bá ti like mi náà kọ́ lọ́ọ́ bá mi like ẹ. Mm-hmm. fìfẹ́ wọ̀n sí mi kọ́lọ̀ bá mi fìfẹ́ wọ̀n sí ẹ̀. <clears throat> ó fẹ́ kí n sọ̀rọ̀ òun ó fẹ́ keep mi ó fẹ́ kí n wá ó fẹ́ kí n wá jáde bóyá ó ti lọ gba owó lọ́wọ́ Wùmí ó ti lọ gba owó lọ́wọ́ Wùmí ó fẹ́ kí n tẹ̀ ẹ́ kí n máa support Wùmí Liam ni mo yín support títí di òní bọ̀ mí ní báwọn bú Wùmí mi dẹ̀ support ẹ̀ but Liam ni mò ń support àti ìyá tó bímọ ẹ̀ gbogbo ni mo ti speak fún from the beginning but tá a bá wá rí nǹkan tí ò dá máa sọ nobody you cannot buy me you cannot, so, you cannot bribe me ayọ̀ tó lò máa sẹ́ndì láti àná kò sẹ́ndì ẹ̀ tí wàá kárí látàná sẹ́ndì wọ́sọ̀pù yín kò lè ṣe wọ́sọ̀pù mi nìyẹn <laughs> ẹ̀yin tẹ́ fẹ́ jókòó sórí wọ́sọ̀pù mi ẹ fẹ́ mọ̀ wá tí n bá wà lórí mídíà fóònù ọba tí mo fún yẹn mo lè yọ fóònù mi sim mi kí n tún yọ kúrò lórí ẹ̀ kí n tún gbé another phone whatsapp yẹn èmi ilẹ̀ máa máa rí tí n bá wà lórí whatsapp yẹn ní mọ̀ tí n bá wà mẹ́ because some people wan just want to monitor me what for why you after my life mi ò monitor ẹ do you know one thing ibi tó máa ti mọ̀ pé àwọn èèyàn wà kì í ṣe pé àwọn haters they they no even haters those who love you but they pretending Come up and say pay They come actually, they come for you. They just want to be your life. They always monitor you. You don't monitor them o. Oh. Táwọn èèyàn bá kúkú tag mi ní picture wọn, kan tag mi ní nǹkan wọn, mi ò kí ń rí mi dẹ̀ kí ń search fún wọn. But they suggested to me, suggested to me, tó bá ti wá suggest tó bá dẹ̀ ti fẹ́ ń bèrè sọ́ba, wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣe wọ́nranwọ́nran bíi pé bóyá ìwọ lòun àwọn. <laughs> Ṣé ń bo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ látọdún yìí? Ọjọ́ tí mo ti blog ẹ̀ ń bí, ṣé mo ti pè látijọ́ join? ìlú wa ń bèbà wọ́n ètì Korea bàjẹ́ àjàjà North Korea kí la fẹ́ máa you know. ẹ mọ̀ pé mo ti gbàdúrà ẹ má lọ ṣe orí yín whatever you do to me to come back to you it's yours. Hmm. tìkẹ́tìkẹ́tì tìkẹ́tìkẹ́tì yẹn oṣù lèmi àti ẹ̀kọ́ lè wá àtìṣọlá lè gbé lọ bá aṣọlá. àti òkè ṣe gbé ìyá yín gan ti yam tu ìyá yín débi pé màá ti sọ ká bọ́bà sọ pé gbé ìyá jáde kárí ti yam tu ìyá yín tọ́wọ́ pé ìyá kọ́ ti yam tu ìyá yín gan ó ti yam tu ó ti yam tu ó ti yam tu ti Yámtù ó ti Yámtù ìyá Yínká ó ti Yámtù ìyá Yínká ó ti Yámtù ó ti Yámtù ó ti Yámtù. ìyá Yínká ó ti Yámtù <laughs> ara ti ta wọn wọn wá sórí platform mi wọn comment wọn rò wí àmọ́ block wọn ẹ pọ̀ sí ẹ lọ pọ̀ sí wa èmi tí mo ní èmi tí mo ti lé ọmọ wèrè kan tó ní kó wá da oògùn sóúnjẹ fún wa nù lé mi báyìí tí mo ti lé ń yàn yẹn fídíò how many thousand Only seven thousand i mean eh, seven million seven million people ló ti ló wò ó ń gbà seven million mo ní how many thousand comments tí n bá ní lẹ́sẹ̀ mo ní ten thousand comments example mo máa ní three thousand derogatory nínú wọn so ṣé ìyẹn mo fẹ́ máa wò máa kọ́mẹ̀tì ẹ̀ èmi wà ní àwọn tán bá ti ń bú ni am I part of those people tó máa bú tó máa máa sáré lọ máa kó máa máa block comment I don't block comment but mo máa kàn fẹ́ distract me I can be just mo kàn lè máa wò ó pé kó má distract me I can just block you okay wọ́n bú mi ìbára ń ta ẹni táwọn èèyàn bá bú mi ara ń now they are angry it means that what I've said and what I've done what I'm doing is actually haunting them so they cannot what enter and sorrow. ń sọ̀rọ̀ ẹ̀ tá àti olè ọwọ́ wọn ò lè bà wá báyìí wọ́n dẹ̀ try gbogbo ẹ̀fọ́ntì gbogbo nǹkan wọn wọn ò rí nǹkan kan ṣe so now you are telling me not to you, are, you want them not to talk or not to come under my platform and pay whoever to come and be comment. nítorí sọ yẹn ń kọ́ ṣé ó ti bú mi ó ti yọ nǹkan kan lára mi You can't do anything to me. And I don't feel bothered. <laughs> I always smile and laugh. àná tó kàn actually I don't mo bẹ̀rẹ̀ ṣáàtì yẹn lánàá àti ìsọ̀rọ̀ around ten thirty to eleven èmi àtẹni ẹ̀gbọ́n àti mo bá kó lóṣà tí i speak lẹ́mi wo two hours plus la fi sọ̀rọ̀ direct ó ní kí n jẹ́ ká lọ sọ̀rọ̀ lórí whatsapp mo ní mi ṣe whatsapp direct mo fẹ́ pè ah, ó ní láti Canada mo ní yes direct call ni let me show you. duration ẹ̀dá duration. bọ́n ṣe rí mi pẹ̀lú àwọn fífún yẹn báyìí hello. scam alert majority of Nigerians ṣé gbogbo abárora ń ṣe ṣáàtì yẹn náà nísìnyí gbàtà bá ṣe wọn ò ní mọ̀ pé ó máa lẹ́yìn gbogbo nǹkan tá a bá sọ fi system sọ wọ́n máa rò pé bóyá irọ́ ni tó bá padà lẹ́yìn. omi ooo má lọ sọ́dọ̀ wọn. ọjọ́ tí mo sọ̀rọ̀ yẹn kò sẹ́nìbọ̀ tó pè mí pé kí n sọ so ó wá láti inú mi mo dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ but tó bá pè mí when you now call me you want me to now be speaking i won't speak i won't speak. má lọ sọ́dọ̀ wọn <laughs> <laughs> okay all right i do get get am. ìbọn oníke làwọn eléyìí fi ń jalè tí ọwọ́ fi tẹ̀ wọ́n good luck to them. wọ́n ti try they try gan oríṣiríṣi kan ló ti ṣe fún mi ní Canada mi báyìí wọ́n ti try wọ́n náwó oríṣiríṣi anybody tí ó bá ti wù mí láti sọ̀rọ̀ ẹ̀ anybody tí bá sọ̀rọ̀ ẹ̀ gan mo fẹ́ máa help situation ni I don't want to talk about some people kí wàá lọ sọ̀rọ̀ kí wọ́n ìyàwó kí wọ́n kọ́ balẹ̀ ní mo ń jẹ́ lọ́sẹ̀ ni bẹ́ẹ̀ nìkan ní ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tó yẹ pé tán bá wọnú ẹ̀ ń gbà mí wọ́n máa sunkún ni <laughs> ní nǹkan tó wọ́n ṣe àti gbèsè tó wọ́n jẹ lẹ́yìn ah. pé wọ́n kọ́ lélẹ̀ ni wọ́n fi wọ́n fi èrú kọ́rọ̀ yẹn jọ tó ìmá táwọn ìjọba bá dé sí tán náà fẹ́ wọlé sọnù wọn máa kígbe wọn máa níjọba ṣe kiri kan ó ṣe lẹ́dẹ̀ kiri kan ṣe lẹ́dẹ̀ ń pakọ̀ <laughs> ah. anyway. You see, I'm not just moved to story to tell your story very well. Do you see me? I'm not. àwọn apààyàn apààyàn apààyàn apààyàn group <laughs> apààyàn àfẹyàn ṣe tutù ayé yín ò ní da? ayé yìí ní dà wọ́n fẹ́ kí n wá fún ìyá àbàdàn kí n wá sọ pé ìyá àbàdé àwọn aláṣọ tó ń tà yẹn ló ń jẹ mò ń jẹ lọ sí. ayọ̀ tó pé ta bá ọ́dà ẹ̀ mí báyìí làwọn olóńwọ̀ àwọn èèyàn ń wọlé kọ̀ọ̀kan ṣá. owó ìsìn um, aṣọ wà báàgì wà gbogbo ẹ wà a ní àwọn kílíyàn náà lórí website ẹ jẹ́ tó ọlọ́run ẹ yé penetrate ẹ yé wá ẹ yé wá mi mọ́ kẹ́ máa tẹ́ẹ̀bà ti ní owó kọ̀ọ̀kan lọ́wọ́ àbí tẹ́ẹ̀bà ní nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ má wá sí ibà má máa pressurize ayé mi ṣé wọ́n sọ fún yín Canada ni wọ́n pe bí wọ́n sọ pé bíbà jẹ́ yé bíbà jẹ́ Korea ni ṣé bíbà jẹ́ Korea ni. <laughs> Ah! ọlọ́run jẹ̀dá lọ ọlọ́run jẹ̀dá lọ gẹ́gẹ́ ọlọ́run má jẹ̀dá lọ dandan ọlọ́run jẹ̀dá lọ óyá ọlọ́run jẹ̀dá lọ dandan. Hmm. story ta lẹ́ni ká fún yín ẹni ká fún yín ní story story ta ni. Eh? story ta ni ẹ ti ẹ̀sọ́ lọ́jọ́ tẹ́ ti ń drag àwọn olórin lẹ́nujọ́ mẹ́ta ẹ ti drag ẹ drag pàṣọ story tán ti sọ ẹ drag ah, ọlọ́run dáríjì mi ìgbà tí wọ́n sọ pé ẹ kí lorúkọ bọ̀bọ́ yìí àmì má nìyí tí wọ́n nígbà ẹ má jẹ abẹ́ ẹ̀dẹ̀ sọ ti màláìkà story wo lẹ fẹ́ ká sọ story wo lẹ fẹ́ ah, Nàìjíríà. Mm. Mm. What Jesus is calling out, free? Ah! kí lẹ́ ń call out kí lẹ́yìn tó ń call out fún báyìí sí kí ló tún ṣẹlẹ̀ báyìí sí my prime minister ti máyégún máyégún ẹni tó bá ti ń sọ ògo ó máa ń lo ògo àwọn èèyàn o ó máa ń fẹ́ ẹni tẹ èmi máa ń jẹ ayín pé tó bá ti fẹ́ kí story Mohbad suppress báyìí wọ́n á ní kó máa sọ ti máyégún because they want to cover the original story of the something ọ̀dọ̀ wọn ti bẹ̀bẹ̀ gan wọ̀ tí kò sí ẹ̀bẹ̀ oná fẹ́ sọ tán fẹ́ fẹ́ tí kòkó pààyà ẹ̀ jẹ ẹ̀bẹ̀ oná fẹ́ fẹ́ tí kòkó pààyà ẹ̀ jẹ ẹ̀bẹ̀ oná fẹ́ fẹ́ tí kòkó pààyà ẹ̀ jẹ but wọ́n tún ti fi scam ni wọ́n tún ti bẹ̀rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ náà pé ah! e-, etí èyí tó ló kú nínú indọ́sítírì wọn yẹn tán ti fẹ́ bẹ̀rẹ̀ mí ìdí ẹ̀ ní dá sí àwọn pípù yẹn ẹ ṣe àṣọra fún wọn àti gbogbo àwọn tó bá drag àtàwọn tó bá ń drag àṣẹ gbogbo wọn ó lè ní wọn a ti ṣe scam aláàtì yẹn ó máa rain tó bá ti yá tó bá ti ẹ máa ẹ kó ojú lọ́nà gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe jìbìtì lóríṣiríṣi wọn máa systematically tó ọgbọ́gbọ́n ni màálù àgbàlagbà máa fi ń sá fún màálù ẹni ọgbọ́gbọ́n lẹ̀ la máa fi ń lùlù àgídìgbò tí wọ́n lọ́gbọ́n nìkan ló máa lè mọ́jú Hmm, scam alert àwọn èèyàn ń ṣe fraud gan o lórí social media bó ni wọ́n kówó yẹn sí tẹ́ fi ń kó tẹ́ fi lọ ń jí kó mẹ́ tolúwa ni mí tolúwa you know I like uh, indomie uh, uh, toast bread these days I hope it's not going to make me big ja I hope I'm not going to hard weight even when no. you're about hard weight. ẹjọ ṣọlá lọdún àbọtúnla ẹ <laughs> eh? tomorrow how do you know. Huh? Because they were professional uh, today. People are not going to school tomorrow. I can't hear you. Because they mentioned it today and some people are not coming to school tomorrow because school is late. Okay, the Muslim are not coming to school tomorrow. Yeah. Eid Mubarak. Yeah. Even some people say they want to skip because they say most of them, most of them are going to be absent, so they also want to be absent. So, but they're not going to count it for them. There's no serious uh, subject tomorrow, right? For me, there is. Okay. So it's tomorrow. Kò sí wàhálà. Kò sí ewu lẹ́kọ̀ọ́. Try again in a few seconds. Try what? Eh? Tolu ṣe toast bread kan fún She made méjì ká jọjọ mú ní Eh? I said I'm coming. You don't want? No. Why? Also yesterday, you don't want. You just make one for me and make one for yourself. Jẹ́ kó ní chili dáadáa. Wọ́n ní kán sọ̀rọ̀ my ayé very good rí pé mi ìfẹ́ sọ̀rọ̀ láti jọ yìí. Kì í ṣe ah. because that's what he wants actually. He want that. You want that? Anytime you want it, I don't, I don't feel like. Ó dẹ̀ ní àwọn àfa àwọn àfa jáàna ọmọ kan tó máa ń ba tó máa ń polówó ẹ̀ wọ́n máa fẹ́ kán kọ́ọ̀lù wọn out. I don't want. I don't have time for bullshit. Right? Eh. I don't have time for bullshit. Serious. nìkì sọ sítórì máyégún fún wa gbà mí story, wọn máa ń wà disgusting he love that wọn máa fi cover àwọn tó tí ìbàjẹ́ pa tètè yá tètè ṣọ́ọ̀tì ẹ̀ mọ́ wọn lẹ́nu wọn ti fẹ́ jáde wọn fẹ́ máa dàgà wọn kan nìyẹn wọn máa tún sọ pé wọ́n ṣàfẹ́ wá nǹkan you know their accounting scores lórí ọ̀rọ̀ Mohbad yìí they want they want to. ẹni tó wà lánàá yẹn ní kí n gbẹnu kúrò lọ́rọ̀ ó ní kí n gbẹnu kúrò lọ́rọ̀ Bukky Jesse kí n jẹ́ kí Bukky Jesse bó ṣe ń bá wọn drag Wùmí Wùmí náà fẹ́ kó máa drag but it's a painful thing ṣá. wọ́n béèrè DNA test láti wọ́n béèrè ta ló pa Mohbad wọ́n wá ń béèrè DNA test DNA test àti ta ló pa Mohbad wọ́n ní èwo eh, ni kéèsì yẹn wà graffiti èwo ni graffiti yẹn le jù people are just wicked àdúrà la máa gbà fún wọn lẹ́nu jẹ́ mẹ́ta bí mo ṣe bẹ̀rẹ̀ sí í gbà lẹ́ẹ̀kan yẹn mò ń gbà ní kọ̀kọ̀ mò ń gbà ní gbangba ẹ máa pa àwọn èèyàn wọn máa ọlọ́run máa bá wa pọ̀ mọ́ yín àwọn tó ń pààyàn yẹn. Mm. Mm-hmm. Wunmi does have money to give anyone, so is Baba Mohbad. The people spending all the money are the one that want to delay justice for Mohbad. They're giving them money now. Wọ́n ti ta ọmọ wọn ti fi gbowó kán kúkú kán kúkú lọ happy I mean kán kúkú lọ embrace àwọn tó fẹ́ fún ọ ló kán kúkú gbà kán jẹ́ ká sinmi àráyè ẹjọ́ wọ́n ti pa ọmọ ọmọ yẹn ò lè wá sáyé kán kúkú kò lè wá sáyé mọ́ but hmm, hmm. but àwọn tó ń pààyàn yẹn hmm, eré bí eré ni and àwọn celebrate yẹn náà wọ́n máa ń gàǹgàn wọ́n máa ń búlì àwọn èèyàn pa they are bullies they are killers systematically they are wicked níṣẹ́ gbogbo wọn àwọn kọ̀ọ̀kan lẹ́nu jọ́ mẹ́ta rí pé I don't mean tí but me. i'm not led right now to talk about them Only lè about gbà táwọn èèyàn bá ti sọ̀rọ̀ tán tó ti pẹ́ bí ọ̀sẹ̀ kan àbí gbà mí i just talk about it Only my máa I àwọn ohun celebrate weekend wọn lè máa ya direction fún mi kọ́ máa ya script for me. Come mi wá máa kọ́ máa direct i don't want. <sighs> <sighs> wọ́n máa tiẹ̀ ń drag Wùmí owó ní kọ́ máa drag ọmọ ìkókó yẹn wọ́n máa ní ọmọ ológo wọ́n máa ní wọ́n drag ọmọ kékeré wọ́n máa ní wọ́n ṣe pàápàá ẹnìkan náà fẹ́ kán bá wọn drag ìyàwó Wàsíù torí wọ́n ti fún lóyè níjọ́sí wọ́n máa sọ èmi wọ́n máa fẹ́ fẹ́ fi system báyìí mi fà á láti pé kí n lọ ṣe wọ́n balẹ̀ ní jẹ́lẹ̀sì wọn ni tó pé kò ní ṣọ́ọ̀bù ṣé wọ́n ti ní gbogbo ṣọ́ọ̀bù ayé ni jíjà àwọn èèyàn ló ń ṣe aṣọ ni àwọn èèyàn kan ló ṣẹ̀ lọ franchise tó jẹ́ distributor tán jẹ́ tí wọ́n wá jẹ́ pé wọ́n ní partnership pẹ̀lú company tó ń ṣe àwọn aṣọ yẹn àwọn èèyàn kọ́ ni wọ́n ni ẹ jẹ́ má fi gbogbo òṣìṣẹ́ dáadáa àwọn dream kéékèèké kẹ́ má fi báyé mi jẹ́ ẹ̀jẹ̀ kó ṣì dànù sígbó. ló ti yé ẹ rí pé lẹ́yìn nísìn aṣọ tí mo wọ̀ sùn jàdàbí àìṣẹ́ pò mo wọ̀ pàtí mi ò lẹ́yìn tí mo fẹ́ tòsí lẹ́nu ní ìlẹ́yìn tí mo ń tòsí lẹ́nu kò sí tóstà bye for now. Thank you. <laughs> Ah, gẹ̀gẹ̀dì gẹ̀dì gẹ́gẹ́ gẹ́gẹ́dì gẹ́gẹ́gẹ́dì. torí pé ọmọ yẹn ti ṣe ó kàn ti ṣe ìranù rèé ó ti lọ sùn sílé aṣẹ́wó ti sùn káàkiri kò dẹ̀ mọ́ ní ọmọ olúwa nàìjíríà gan tí ọlọ́run tí ò ṣe yamayama ah i love this ah this is nice. wọ́n wá dìde wọ́n fẹ́ máa bà yí ọmọ ọlọ́mọ jẹ́ láti cover original people that kill. Quite unfortunate. Bye for now. Motto.